bínúbínú kọ́ máa bínú o ẹlẹ́gbẹ́ ńlá pẹ̀gànpẹ̀gàn kọ́ máa pẹ̀gàn lọ́wọ́ ẹlẹ́gbẹ́ ńlá wọ́n fẹ́ mọ bó ṣe ń dowó bó ṣe ń dọ́là o ẹlẹ́gbẹ́ ńlá wọ́n fẹ́ mọ̀ dí àbájọ ni. wọ́n lè mọ̀ dí àbájọ. ìyá ni wọ́n máa wò ó lẹ́yìn ẹyẹ. ìyá ni wọ́n máa wò ó. ọ̀gẹ̀dẹ̀ gbalẹ̀ igi gbàgbó ọ̀dẹ́ fẹ́ dolóde ra ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́ ilé ọ̀wọ̀ọ̀wọ̀ tó tó rí agúnmọ̀. Ṣèkẹ́mi. Ah, ah. Ẹ́. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ìrètí àlejò ni, àbí kí ló dé kí ọ síbí yìí? Rárá o, madam ló pè mí lórí fóònù pé kí n confam bóyá ẹ ti ti gate. Ah, n pé onímùkúmu ni. Oh. Madam dé mo ìgbé kí mo gọ̀dọ̀ mi mú kú mi náà èyí ṣe pé mo mẹ́mú ọtí kí mo mẹ́mú náà mo fi ponú èèyàn náà mọ ìwé gbọ́dọ̀ tó mẹ́mú náà mo ṣé ń gbọ́ dé bẹ̀bẹ̀ ọ̀ rí i pé mo ti lọ́ọ̀gì rẹ̀. nǹkan tí màá sọ fún ọ lórí fóònù náà nìyẹn pé ìgbà tí mo dé géètì o mo rí i pé ẹ ti ti géètì mo ti confirm ẹ. ọmọ ní ọ̀rẹ́ sọmọ kí mo fi láìkì rẹ dùn lé yàtọ̀ yìí pọ́lọ́run fún ọ lẹ́wà ó tún fi ọpọlọ kan ó tún fi dá ọ lọ́lá ẹ̀rí rẹ léwu mi jẹ́ dá ọ lọ́lá òkèrè kan. ẹ fẹ́ dash mi lówó. Ah, ìwọ mo fẹ́ dẹ́sì rẹ jọ ó lọ. ngbà. ara nǹkan tá à ń sọ náà lélẹ̀ ìmúkùmù yìí ti pọ̀ jù ẹ wò ó dàrọ o ẹ lè wá kó bá mi. Ah, ṣèbú ọlọ́yìn màdàmú bẹ ní lókẹ́sàn sàn tó ti yá sáré dé ní sàn-sàn ni ah, mi ò mọ àwọn náà lọ pè mí pé kí n wá confam bóyá ẹ ti ti gate mo dẹ̀ ti confam kí n máa lọ nílé lókù. olórí bukọ nìyàn ni ọ̀rẹ́ o ṣebí màdà lọ ní kí wá confam bóyá ẹ ti ti gate mo dẹ̀ ti confam kí máa lọ lókun náà. ọ̀nìyàn burúkú ni ọ̀rẹ́ madamu silara ni alákòóbá ni ọ̀bù ọmọbìnrin yìí sọ sẹ́ẹ̀tì mi ọ̀pù ni. ó ti wá confam pé ẹ ti tilẹ̀kùn kémi kàn pé wọ́n ní ah, tálẹ̀ wá sílẹ̀kùn fún báyìí. ẹ̀fọ́ bínú jáde olórí. yé yé yé kókó wọn. Lókè kọ́wọ́ kú. Guy, mouth again. Kò sí lórí àbá. Kò sí wẹ́nu sí. Silent. Silent. Wẹ́nu. Ó fẹ́ jí ní ọjọ́ sí. wà á pa mí à. Olele yẹsa yẹsa. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Hey! mo sọ fún silence. kí sá. yàrá ọ̀gẹ̀dà. ókè ni ókè. bọ̀ bọ̀ bọ̀ bọ̀ aláyé ah, ah, aláyé aláyé wo bí wo bí má ah, kí ló ń ṣe náà ọmọ inú wò mí ọmọ inú ò bad náà a lè lulẹ̀ náà bẹ́ẹ̀ náà àbí kí ló fix. aláyé ee eh! jíṣẹ́ tó lè wà rọ̀ ó ti yẹ. so omi gbé káwọn fọmọ ilé báyọ̀ mi tí máa fi lọ máa fi padà tí máa gbọ́ pẹ́gẹ́ kò ní gbá méjì. Yes. corporate. ma ma ma corporate eh, ta ló bí mi tí mi ní corporate. ẹ ló obi sori Ma pariwo rárá ibi tó bá ti pariwo láàrin àwa àti ẹ tó bá ti corporate kò ní tíjà oníkálukú máa lọ nírọwọ́ rọsẹ̀ àmọ́ tó bá ti pariwo tó corporate Ah. má jẹ́ ń tún ẹ òkú lẹ́lẹ́jà ń ta ọ wọ́n á gbé jáde níbi àyè ni màá. ẹ ẹ jọ corporate ta ló bí mi tí mi ní corporate kò sówó lọ́wọ́ mi mo lè kọ́ ṣẹ́ẹ̀kì. it's okay. Mm. Hmm? Mm-hmm. Hmm? Mm. kò ṣe ṣeré ṣeré o bazooka mi gbàgbà o ní o alágbára ló máa jẹ méjì o ò ní jẹ o tó bá mú un alágbárí ò ní dúnlẹ̀ méjì. Mm. now hello relax ẹ sọ wá sọ sọ come so now listen owó tó ń sọ wípé o ní ta ló bèrè owó lọ́wọ́ ẹ̀ no mo sọ fẹ́ kí wọ́n bá tó wá ibà Mm-hmm. so wàá nù fẹlẹfẹlẹ sórí bẹ́ẹ̀dì yẹn ṣọlá star àjọ máa fúnra wa jẹ hmm. bí má ṣe ń fún ẹ kó máa kó mọ́ra ẹ bùkọ́ sí máa ń fún ẹ tó bá ti kó mọ́ra a lè enjoy ara wa no ẹ ṣọlá ọ̀gá gbà. Hmm. ẹ ẹ tí bá ẹ̀jẹ̀ máa tasẹ́ lọ́pọ̀lọpọ̀ tí máa gbá ẹ. àlejò ni mí. ẹ onílé làwà so onílé bẹ́ẹ̀ ti bá àlejò ńlé ìgbà to bá wa lẹ́gbẹ̀ẹ́ tó sùn sínú ilé wa ó yá ó yá ó yá Ah! Hmm? dáhùn ó dàbí pé òbí àmọ́ aṣeré ńlá yá àbí kí ló ṣẹlẹ̀. bóyá ká mú dẹ́tì. wà á ta ni. má dùn ó yà relax relax ó kéré gan-an ah, ah. mélòó ló wà ń bẹ kí ló ṣẹlẹ̀. Ah, ah. ṣe kẹ́mi àwọn wo ni báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn ah, olè ni o ṣe ni wọ́n bu àǹtí mọ́lẹ̀ àǹtí kan pariwo ẹ ṣe mí jẹ́jẹ́ o. ayé wọn ti bàjẹ́ o ẹ ṣe mí jẹ́jẹ́ o. are you yes ma. are you okay. yes ma. are you sick or something. no ma. so wait wait wait wait wait ta ló pè é sọ̀rọ̀ ẹ ẹ bọ wáì tí wọn ò ṣe pé yọ̀mádé ẹ àbí kò pè mí àbí kò pa àwọn ọlọ́pàá nígbà tí wọ́n wọlé dé. àǹtí kò sí mo ṣe ọlọ́pàá èmi gan ṣe ni wọ́n sun mí mọ́lẹ̀ báyìí bí ẹran ni ọlọ́mà ló yọ mí lálẹ́ àná ó serious o wo ṣìkẹ́mi wọ wọlé lọ́ntẹ̀ wọlé lọ wọlé lọ́ntẹ̀ ah, ah. ọ̀rẹ́ mi jọ má sunkún mọ́ ọlọ́run ni mo fi bẹ̀ ẹ́ tábà ti ṣe tán sìn a máa lọ sí hospital ọmọ tí ẹ̀ kọ́kọ́ bẹ flush gbogbo inú ẹ̀ náà tó tábà ti wá kúrò bẹ̀ a máa gba police station lọ mo wà ṣúyọ̀ pé gbogbo àwọn guys ẹ̀ lọ́wọ́ máa tẹ̀ tí ò ní kó èèyàn kan ṣe báyìí nínú gbogbo wọn. police station. ah jọ jọ tó yọ lọ má bàa yé mi jẹ jọ. Ah, ah. mi ò lọ. kí ló ṣẹlẹ̀. Ah, mo sùn ayé ò bàjẹ́ náà má sọ̀rọ̀ báyìí ṣebí tá a bá lọ sí police station ni owó máa tẹ gbogbo àwọn ọ̀daràn yìí. yes now pásù police station mọ́ pásù ẹ má dàrú kan police station mọ́ èmi ni mo mọ̀ kan tí mò ń sọ mi ò lọ gbogbo ọ̀tá ṣe fún mi ó tẹ̀ mí lọ́rùn ah. mi ò lọ police station. easier to jókòó tó are you okay. ó ní my what's that? Do you want to share with me? No Whatever is bothering my wife, I know when my wife needs my attention. Yeah, rest your back. Rest your back. Talk to me, baby. What's going on, see? Ifemi. Mm, Ayomi. me? Baby, mo ń rò pé kí ni nǹkan tí mo lè ṣe tó lè mú kó má love me bó ṣe love me tẹ́lẹ̀ tàbí kó kan tí ẹ fi mí sílẹ̀ kó ní pé náà ò ṣe mọ́. Ah. Ah, question ńlá ló béèrè lọ́wọ́ mi o. But um, màá dá ẹ lóhùn. Ṣòro tí mo bá gbọ́ àbí kí n rí wípé ọkùnrin kọ̀ọ̀kan nílé ayé ó lájọṣepọ̀ mi ò tí ì rí yàrá ìyá ẹni tó lè bẹ̀rẹ̀ mi ní ìlú foríjì ẹ̀ àbí ká ní pé bóyá òrìn gbèrègbèrè kan wá ń gbọ́ pé rape mi ni mi mọ́mọ́ ó ṣèṣì mi wàá san tó wá débẹ̀ kó sí bóyá fẹ́ ṣẹlẹ̀ kò lè work. ah ah baby mo ṣe understand first one tó sọ but èyí tó jẹ́ rape rape ni náà ṣé èmi ni mo máa sọ pé ó yá o èmi rèé wá rape mi. Ah, ah. Oh, sori imi kékeré báyìí létí àwo ọbẹ̀ gbẹ̀gìrì tójú bá kó ń bẹ ọkàn lè kó ń bẹ́ẹ̀ wọn rẹ sáà kan tí mo sọ the fact pé ọkùnrin kan ní ayé tiẹ̀ kọ́kọ́ fọwọ́ kàn ní ìtẹ̀ lè comprehend ẹ̀kọ́ ọkùnrin separate ẹsẹ̀ wa wa wa bẹ̀ ní nǹkan pọ̀ ọkùnrin kan tiẹ̀ kọ́kọ́ ọkùnrin tiẹ̀ kọ́kọ́ fọwọ́ kàn láyé it's better kó tó yàgbà lọ́nlọ́ ẹ̀ mi ì tí rí because for every moment tí mo bá rí ẹ àbítabájọ́ ní àjọṣepọ̀ ó máa máa ring bell on my mind so I wouldn't want to see you again. okay baby calm down. ah just an assumption no dey ti sáré yẹwọ́ kúrò lára mi. because something na be when ibo ti ṣẹlẹ̀. no na assuming. ọmọ ah, ah. assume náà ni wà assumption burúkú nìkan tó ní káàzú mi ẹ̀ fọ́nrán mi tó rí bọ́ọ̀mù àdàmì ní kó bí ah mi ti ẹ̀ wo ó bẹ́tà kan kálukú máa lọ́ọ́ lò ẹ̀ màá wá gbéyàwó sí mi nífẹ̀ẹ́ rí ẹ gan that's the problem. don't take it too seriously it's inspired by nǹkankan tí mo kà nínú ìwé ni mo kàn ṣe ni pé kémi náà béèrè lọ́wọ́ ẹ̀. ó yá àwọn náà sọ kí nìkan tí mi náà lè ṣe tó lè fi mí sílẹ̀. tí wọ́n máa ṣe fún mi. Mm-hmm kò sí nǹkan kan mo ò tiẹ̀ rí nǹkan náà tó lè ṣe láyé ah, tó lè jẹ́ kí n má love him i'm not kidding ah ah mo love ju bóyá love mi lọ́jọ́ fi mi lẹ̀ it's actually inspired by program kan tí mo wò mo dẹ̀ ti rí eh. i pé mo love ẹ nísìnyí. nǹkan tó ń náà ka online náà ló ń inspire mi náà tó bá yẹ kó o ká nǹkan tó <laughs> ń fẹ́. stop jọ. Hmm. Hmm. ṣe ti wá rí báyìí ṣe rí pé tàbá lọ sí police station everything ó máa tú síta tèmi ti tọ́ nìyẹn kí kí ni mo fẹ́ sọ fọkọ mi ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ wò mi ò lọ gbogbo kan tó ṣe tẹ́mi lọ́rùn ẹ jẹ́ ká gbàgbé ẹ wà ókè. ó ga ọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mú aṣọ ẹ pé kò sí èèyàn kankan tó máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn àwa tá a wà ń bíbà. ṣìkẹ́ mi wá ń kọ́. wọ́n gbàgbé ṣìkẹ́ mi ṣé bó mọ́ ṣe tèmi ni ṣìkẹ́ mi máa mọ bí mo ṣe máa handle ẹ̀ mo dẹ̀ aṣọ yín pé etí kẹta kankan báyìí kò ní gbọ́ sí i ṣùgbọ́n ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó wà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí kẹ́ni kankan má gbọ́ sí i. mo sún máa wọrin ní òkè ṣe big deal but try calm down ṣòtìgbọ́ ọ̀rọ̀ yìí máa jẹ́ ọ̀rọ̀ àṣírí láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ṣòtìgbọ́. ìlọ police station ṣáà ìfẹ́ ẹ má report ìfẹ́ ní ó tẹ́ mi lọ́rùn mi mú lára mi èmi ló ṣe gbogbo ẹ̀ fún. Ah! calm down ṣorí wo láìpẹ́ láì jìnnà mo fẹ́ fi dá lójú pé ọlọ́run máa jẹ́ kí ọwọ́ ba àwọn pípọ̀ yìí sí fún. tá a tó ń sìn jẹ́ ká máa lọ sí hospital kọ́kọ́ bẹ flush inú ẹ̀ náà. Ah! dádì fẹ́ràn mi mi mọ̀ pé ẹ ti dé. mo lọ sí bọ̀ mo lọ sùn. Ah, hmm, ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo sùn sí. ọ̀rẹ́ mi ìgbà tí ilé wà bọ̀rẹ̀ sí mi so mo kàn wá lọ sọ́dọ̀ ẹ̀ a wá ń sọ̀rọ̀ lọ. okay let me get this right ṣe ọ̀rẹ́ ẹ̀ tó ló ń ṣe rárẹ̀ yẹn àbọ̀rẹ́ ẹ̀ tó ló ń ṣe òṣì ìwọ náà ló sọ sọ́dọ̀ ẹ̀. o ah. rò pé mi kì í gbọ́ ni ó rò pé mi kì í gbọ́ gbogbo ẹ ṣe máa ń ṣòṣì kiri ẹ máa ṣe rà ó rò pé mi kì í gbọ́ ni. ẹ ó fi pé mi ò mọ̀ kankan mi ò kì í gbọ́ òun parọ́ fún mi ni. ọkọ mi ọkọ mi mi. get up get up get up mi like you wan play. mi le get up ah i don't want sorry i mean i don't want to be violent just let's talk like two adults you understand. akunle mm-hmm. abosi ti one day. you can even sit if you want but let's talk like two mature adults you want to sit. let's sit fine sit. let's sit. mo ń bọ̀ ẹ́. ọkọ mi hmm? olóríire alálùbáríkà oníwà bíi àdàbà mo mọ̀ pé òkè ń bínú i'm so sorry. sorry for what sorry for who sorry for what are you sorry for. Ah. Eh? èmi á wà nínú ọrùn látàárọ̀ títí dalẹ́ làbújá màá máa ṣiṣẹ́ kí ìyá má bàa jẹ́ kó má bàa jẹ́ ọmọ mi. ìwọ wá wà níbí òun ṣọ́ọ̀ṣì kiri wọ́n gbé ẹ from one hotel to the other different hotels wọ́n gbé ẹ lọ different houses ni wọ́n ti ń láì mọ́lẹ̀ ni wọ́n ti ṣe báṣubàṣu o mo married man o mo single guy gbogbo listen all those things are i'm less concerned about it. the real question to you ibo ni osu ni ní àná. bébí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Yọ̀mádé náà ni. ọ oh, èyí tó máa ṣe fíìmù yẹn. yà tó máa àtì. ilé ètò ní kò kì í gbélé pé from one location to the other. ẹ eh, bọ ó wá wà nílé. ó wá wà níbẹ̀ ni wọ́n wá sọ. bàbá uh, ṣe ń sọ̀rọ̀ mi mo gbà tí. I'm even a fan I'm a fan of Yọ̀mádé I think I have a contact one sec. ọ̀dọ̀ Yọ̀mádé ló sùn. Uh, hmm, it's um, fine. it's not necessary. no I'm um, your baddest fan and um, only movie ọ̀kan continue mo love. Oja, I just feel I should commend her. Ṣèkẹ́mi. Má. Jọ ṣó wà nílẹ̀ lọ́gbà tó wá wé pọ̀ mẹ́mi mọ́nu lé. Ó wà ń lé o. Gbogbo sound tí wọ́n make wọ́n ṣe ń bá wọn for. No, ẹni mò ń gbọ́. Wọ́n ò ṣe nǹkan kan fẹ́rẹ̀ mi o. Wọ́n ń try láti rape ẹ̀ ṣùgbọ́n kò gbà fún wọn. Ọjọ́ kíjọ́ tí bá fi lè gbọ́ ọ̀rọ̀ á jẹ́ pé o ti wọ gàù nínú ilé yìí nìyí o gbọ́ àbò dáhùn. ah yes ma ẹ ń wọ ọsọ èmi náà ò dẹ̀ mọ̀ nìyẹn ẹ ń gbọ́ kàkọ́ assume pé gbogbo sound tá à ń gbọ́ lánàá yẹn fídíò ni wọ́n ń play àbí. ó ipò sick. sorry ma. ẹ ló ń kú fẹ́ sọ. ah sísá yọmọ adébáwọ ni o ṣàlàfíà lẹ́wà. yọmọ. adúpẹ́ sá ọ̀ fáyín sá. <laughs> báwo ni iṣẹ́. mo máa really enjoy àwọn films yìí o honestly you are a fantastic actress you are a fan wonderful actress. you o máa wà o máa wà believable o máa convincing gan i'm a fan. Yeah ọ̀rẹ́ mi kan ló tiẹ̀ pè mí ó ní eré ọ̀dà àwọn lẹ́wà fi fíìmù ní àná but ara àwọn tójú máa ń tì láti bá àwọn actors and actresses yẹn sọ̀rọ̀ ní so kò mọ bóyá máa approach mi ó lé àdúgbò òun lẹ ti fíìmù. àárọ̀ àárọ̀ yẹn ah iṣẹ́ yẹn wà stressful gan o ọlọ́run àkó máa pín in lérè ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́. ẹ mọ̀ a máa ẹ̀ n check on you lọ́dẹ take o eh yeah it's fine ẹ take ara one of these days ama catch up ṣe gbọ́ it's fine. ọkọ mi jọ ọkọ mi mi ò parọ́ fún ẹ sórí ọ̀dọ̀ ọkọ ni bó ṣe ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ni mo sùn. don't lu èèyàn báyìí láì kí n ṣerú ah, ah, ṣé ìwọ ò sọ pé ọ̀dọ̀ Yorùbá dé lọ́sàn-án ni. mo kúkú sọ fún in fact ọkọ mi kọ Yọ̀mádé láti confirm Yọ̀mádé ní láti máa deny pé location ló ń wá níjọ́ tíṣẹ̀lẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ imagine as it is ọkọ mi ò trust mi mọ́ I don't know what to do again. <laughs> àìsí kò fanlẹ̀ ifá ti ń ṣe your ma dey again ẹ eh, bò ṣé mo pé ìwọ ni màá blame ṣá. lọ́nà wo. lọ́nà wo wo ṣorí ó ti pẹ́ tí èmi ti mọ̀ pé èèyàn burúkú gbáà ni ọmọ yomade yẹn kò fẹ́ kí èmi àti kò fẹ́ kí àwa àwa méjèèjì yẹn kò fẹ́ kí a tóun kò fẹ́ kí a rí ṣe bí tòun ó kàn fẹ́ kó jẹ́ pé òun nìkan ṣá ni wọ́n máa rí ọwọ́ yọ. now let me ask you something ta ni wọ́n sọ fún pòun lọ sọ́dọ̀ ẹ̀. mi sọ fún anybody òun nìkan náà ló mọ̀. o sọ fún anybody òun nìkan náà ló mọ̀ ó ṣe wá jẹ́ pé ọjọ́ yẹn ni wọ́n wá rape ẹ̀ mọ́lé ẹ́ wọn ò béèrè owó wọn ò béèrè anything and tó bá wo dáadáa pa wà nílé lọ́jọ́ yẹn i mean look at that girl you know she's so beautiful kò dẹ̀ sí ọkùnrin tó máa rí ọmọ bẹ́ẹ̀ tí ò ní fẹ́ bá you know what i'm talking about why tí wọ́n ṣe wá rape òun ó ṣe wá jẹ́ pé ìwọ ló wá rape. ó tó ló sọ o abájọ tó ṣe takò mí lọ́dọ̀ ọkọ mi. Yọ̀mádé Yọ̀mádé wà gbà ó kúkú ti pẹ́ tó ti ń ṣe kò ní ṣèmí mọ́. babes wo calm down She need to really calm down ṣé orí nǹkan tá a máa ṣe ni pé a máa ní láti wà very very very careful a dẹ̀ máa ma play along a máa play along. Hmm? eh eh. ẹ̀hẹ́ kí ló ṣẹlẹ̀. Ah, eh, wọ́n ní kí n bá ọ̀rẹ́ yín sẹ́ẹ̀ tó tẹ́gùn mi. mi ò wọ́n ń ṣe náà. Ah, ẹ since tó jẹ́ pé èmi mo kúkú máa set table tẹ́lẹ̀ mo ni mo ṣe ní kí n set table. wọ́n jọ gbóúnjẹ sílẹ̀ ní gbégbé sílẹ̀ kó wọlé lọ. Okay, ma. e. kíkí sílẹ̀. ó dà kó wọlé lọ́jọ́. ṣé tó ń bá bẹ̀lú mama. wa. ọ̀rẹ́ mi.

ó ti jí mi. ìbọ. kí ló ṣẹlẹ̀. kò sí kí ló ń ṣe ibo ló ń lọ. wọ́n ní kí sáré lọ bẹ̀rẹ̀ wá oúnjẹ ni cause kò sí gáàsì kankan nínú ilé mọ́ ṣìkẹ́mi ò dẹ̀ sí nílé tí mo fún mi tó bá dé máa lọ ra gáàsì wa mo dẹ̀ pé ebi àti máa pẹ́ látẹ̀kan. ìwọ fẹ́ lọ bá mi ra oúnjẹ tí màá jẹ sẹ́nu Ah, yes, ma'am. Má worry, jẹ́ ká jọ máa Ah, Ṣé mo fẹ́ pa ẹ No, mi ò sọ bẹ́ẹ̀, but máa prefer kí n rí nǹkan tí mo fẹ́ rà. Màá lè point nǹkan tó mú ọ̀gá. Ok, tó bá insist, jẹ́ máa lọ. ẹlẹgbẹ́. àbájọ ni wọ́n lè mọ̀ dí àbájọ ìyá ni wọ́n máa wò ó. my dear hmm. ohun tí aṣọ ń wí lọ́jà sí ó kọjá bẹ́ẹ̀ o ó lè bí pé mo di ọjà báyìí mú láti sá padà ni ṣọ́pọ̀ mo sọ fún pàṣọ yẹn sixty seven ni mo rà lọ́jà mo dẹ̀ bá ta fún ọ seventy two gẹ́gẹ́ bí àdéhùn wàtájọ ṣe nígbà tí mo dọ́jà àbílẹ̀ tó náà wọ́n ló ti di eighty five thousand. ẹ mo ní eighty five thousand ah mo ya yí padà mo ya kúrò mi wálé. ẹ ẹ bá rà náà ẹ bá rà bẹ́ẹ̀ ó dùn mí náà wáyé tẹ̀ ṣe níra. ọgbọ́n ọkọ̀ tí mo sọ ni mo àjẹmí àti ẹ̀sán ti sùn lájọ sọ kí wá ra nǹkan eighty five thousand ẹ̀yìn wá ni mo fẹ́ gbé fún ẹ. mi ò lè bínú torí pé mi kọ́ ni mo fẹ́ sanwó ẹ̀ ọ̀rẹ́ mi ló fẹ́ sanwó ẹ̀ owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kí ló ń fowó ọwọ́ ẹ̀ ṣe èmi ò mọ mo dẹ̀ try nọ́mbẹ̀ títí náà nígbà tí mo wà lọ́jà wípé nǹkan tó ṣẹlẹ̀ rí o nọ́mbẹ̀ ò lọ tí ẹ wá gbóná mọ̀ ẹ̀dá ọ̀rẹ́ yẹn máa jọ ọmọlúwàbí dáadáa kẹ́. ó dẹ̀ máa ra aṣọ eighty five thousand fún ẹ ẹ èmi ò tẹ́ lè ta lé eighty five náà tó ní mára lé eighty five lọ́jà ó yẹ kí n lè ta ní eighty seven ti eighty eight fún ẹ ó dẹ̀ máa sanwó ẹ̀ ah ọmọlúwàbí ni èèyàn ni. nice indeed. Ah. abọ́dé torí ti máa wọnú fíìmù báyìí Ah, mọ òkú ọmọ ìwà talented ọlọ́run fún ní ọpọlọ ọmọ dáadáa ó tún wà láwọ́ pẹ̀lú ẹ̀ dájájú ah, èèyàn yìí tó ti dẹ aṣọ ara eighty five fún ẹ ah, ọmọ ni. Mm, ọmọ ni lóòótọ́ yorùbá ní ìsúnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni ṣe rí bó ṣe wà yẹn hmm. ọ̀rọ̀ ẹ̀ tí má ní pé kí n bẹ̀rẹ̀ sí máa sọ ákàndá pé èèyàn fẹ́ máa bàyàn jẹ ni. báwo. ojú ayé ni gbogbo nǹkan tó ń ṣe yẹn pátápátá ṣé kárí mi nìyí Eh. ṣebí torí káwọn èèyàn lè máa sọ pé àwọn náà ìṣó ṣe kínní ni ṣe bó dẹ̀ ṣe ṣe yẹn hmm. gbogbo ayé pátápátá ló máa sọ fún ó dẹ̀ mọ owó ṣe ń gba nǹkan ẹ̀ padà ṣe bẹ́ẹ̀ bí mo ṣe dà báyìí. irọ́ ni oh. ni. ẹ ológun burúkú àti kò sí oògùn tí kò sí ọwọ́ ẹ̀ mọ́mísí mo mọ bí mo ṣe wà tẹ́lẹ̀ hmm. mo mọ level tí life mi ṣe ń lọ tẹ́lẹ̀ mo mọ pace tí life mi ṣe ń progress mo mọ nǹkan tó yẹ kí n ti achieve mo mọ bí life mi ṣe rí kó tó di pé mo pàdé ẹ mo pàdé ẹ tán báyìí everything ó turn the other way ni ah olóògùn burúkú ni ẹni èèyàn tí èèyàn ń sá fún ni o. ṣẹṣẹ tó ń ṣe ló jẹ kó máa ṣoògùn ni. ẹ̀yin gan bẹ ṣe wáyé tẹ bá ti rí kẹyàn má sá fún ni o tó bá gba bí kẹ gba the other way because ẹ bá ṣọ́ra. kílódé ṣó lè lògùn èmi náà ni. a lo ògùn yín bàjẹ́ bàjẹ́ a lo àti tobìnrin àti tọkùnrin àti tọmọdé àti tàgbà bó ṣe ń lò nìyẹn o á lójú. mo kọ́ orúkọ jésù kò lè rọ́gbọ̀n mi. èmi gan máa gba tọ̀dọ̀ mi lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n torí ẹ̀ mo ṣì ṣe ń wò báyìí màá gbògo mi padà lọ́wọ́ ẹ̀. my darling. mo ní kí sáré bẹ ṣe òjò máa jẹ láàárọ̀ yìí ni. yamade i'm sorry mo ò ní lè dúró jẹun kankan máa gbọ́ listen wọ́n pè mí láti ọ́fíìsì nsọ wọ́n ní mo ní láti lọ sí wọ́ọ̀rì. I'm very sorry, baby. Ah, baby now. O dé lálẹ́ àná. O tún ti fẹ́ máa lọ láàárọ̀ ẹ̀. Ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo ilé dáa? Relationship yìí ti so sú mi. Àbí ṣé kí stop acting ni? Yomade, ah, just bear with me. Kí ló lè tó bẹ́ẹ̀? Lákọ̀ọ́kọ́ mo fẹ́ kó mọ nǹkan kan tí mi ò bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ tó ń ṣe. Mi ní I love your job and I love you. Ṣé wàá máa dá àsìkò yìí? Jẹ́jẹ́ ló jókòó náà. Èmi ni mo ń ṣọ̀pọ̀ Malakara. Ṣé mo sọ fún àpò sú mi? Ó sú mi, right? Don't say that again, okay? I love you, darling. Love you too. Thank you. Má bínú mo ní pàṣẹ bọ́. Ọ̀tọ̀ọ̀tọ̀ láyọ̀ pé oh. ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a ti ṣe. Yeah, I won't ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fẹ́ mọ̀ dí àbájọ ni bínúbínú kọ́ máa bínú o ẹlẹ́gbẹ́ ńlá. mo ti sọ fún yín mo ti sọ fún pé kí ọ̀rẹ́ kìí. thousand. wọ́n fẹ́ mọ bó ṣe ń dòwó. bẹ́ẹ̀ ni ẹ ṣe ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ rí yín fún. ọ̀rọ̀ wo nìyẹn o. ṣẹ́rí èmi kò fẹ́ advice yín ni yàtọ̀ sí pé ọmọọṣẹ́ yín ni mo jẹ́ ṣe mọ̀ pé mo like yín gan ni so ṣe rí àwọn ọ̀rẹ́ yín yẹn mi ò mọ̀ mo kàn ń da lábàá ni o bóyá kẹ́ má máa sọ àwọn secret yín fún wọn rárá mi rò pé ó pè yes mi rò pé wọ́n láìkí ń bẹ̀ṣẹ̀ láìkí wọn ẹ dẹ̀ mọ̀ pé onínúure lẹ́yìn jẹ́. kí ni nǹkan tó wí. ẹ ṣe mà ṣe rí ẹ̀sùn lórí chair lọ́jọ́ kan. ọ̀rẹ́ ọ̀ ń ni what's up irú ohun wo ló wá ń sùn tí mo fi yọ àáké tí mo fi yọ àdábì tí mo fi gbébọn kí ló ń wá kiri what effrontery get out of this place. Ah, ṣé madam ṣàwà òkè ṣá. bí ṣe mo máa yọjú fẹ́tọ̀fẹ́tọ̀ fẹ́tọ̀ kiri ni i'm a bush nǹkan tó ń wá kiri. àtìgbà yẹn lèmi ti mọ̀ pé àǹtí mo tún wọ̀ láìkí rárá. gbẹ́nu ṣí ẹ sọ̀rọ̀ àǹtí agẹ́ ń tẹ̀ké àǹtí ẹ̀sùn láìkí rárá. Ah, ah. kí ni problem ẹ gan-an ṣé nǹkan tó wọ́n wá ṣe nínú ilé yìí nìyẹn ni i'm sorry ma. ẹ kí ló tó mind business ẹ. má bínú ma. ṣé wọn ló bá mi láyé ni àbí mi ni mo bẹ̀rẹ̀ láyé tí wọn sọ fún mi pé nǹkan báyìí ni kí n ṣe nǹkan báyìí ni mo ṣọ́ ara ẹ nínú ilé o kó wà very very careful nínú ilé yìí ṣé o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. yes ma. cause o sọ fún mi pé kinní kan kinní kan èmi gangan gangan fúnra mi ni wọ́n ń pè ní àṣírí kò sí èèyàn kankan tó lè mọ àṣírí mi àfi nǹkan tí bá fẹ́ kéèyàn mọ̀ nìkan ni jọ lọ́sọ̀kè kó sáré lọ bá mi gbẹ́rù mi wájà rẹ̀ káwọn tó níṣẹ́ tó máa pè mí. àṣírí kọ̀ àṣírí ni èmi fúnra mi gangan ló ń pè láṣìírí oníwà. ìyá ni wọ́n máa wò ó oh, oh, oh. ẹlẹ́gbẹ́ ńlá ará gbòjìjì fìrí èsì sílẹ̀gbẹ́ ìrókò ẹlẹ́gbẹ́ ńlá. Oh, baby. Báwo ni? Káàbọ̀. Báwo ni díẹ̀? Ṣé I don't know wọ́n fẹ́ kí n dàbí ọkùnrin tó máa ń kọ̀ǹpìn jù. Máyì kì í dàbí pé àìsàn náà bọ̀. Mi ò nífẹ̀ẹ́ sí gbogbo pálapàla tó ń ṣe yìí. Ó dé skul ọmọ mi pé kí n lọ wò. Wọ́n sọ fún mi pé ọmọ mi jẹ́ owó skul. Ọmọ Why she will tell me anybody was on. All was on last time, you know. What's going on? If there's anything to take priority me, it's about to wash it all old school mom in me, she rara. Tí bá dẹ̀ ṣe máa send ẹ̀ sẹ́dẹ̀. Ìpolówó kí ló fowó yẹn ṣe ìpolówó yẹn baby, bring it down. Calm down. Okay. Oh, kí mm. ṣe mo ò fẹ́ sanwó yẹn now. nǹkan kan ló sáré ṣẹlẹ̀ ní mo dẹ̀ kàn sáré fi sọ̀tẹ̀ because mi fẹ́ máa disturb mo pé mi láì kí n máa béèrè owó jù just sounded stupid. It just showed how foolish of a mother and of a woman you are. You know, However, we will always be worried. Has there ever been a time you asked me for money I didn't give you? Has there been ever been a time like that? No. And they were, I'm sure I'm right. I should pass my whole year out. One of her feel among. One for future ọmọ tètè mi takaiti mo bá yìí sọ̀rọ̀ tí wọ́n bá bí ẹ dá tí wọ́n bá bí ẹ dáadáa by next week kó má sanwó sukú ọmọ yẹn máa jọ ẹ lójú. Ah, ìwọ lọ́hùn-ún nǹkan tí mo dẹ̀ ń sá fún lélẹ́yìí o kókó mi máa mọ̀ kí n tó ròyìn sùn padà báwo ni mo ṣe wá fẹ́ ṣe báyìí mo dẹ̀ ti lọ fowó school ọmọ mi gbé àwọn ọ̀rẹ́ mi jáde báyìí kí lèmi gan ti ẹ̀ ń rònà ṣebí tó yọ mi tó tiẹ̀ promise pò máa fún mi lówó ni kó jọ kó tètè send owó yẹn sí mi nínú wíìkì o ah, ọlọ́run ṣàánú fún mi kó tiẹ̀ fún mi two thousand dollars tó fẹ́ fún mi lè fi sọ́ọ̀tẹ́ kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó parẹ́ jàre. fún wa kì má kí n ra òun ajé. ayé máa wá ohun tí ò sọnù kiri o wa kọ́lọ́hún máa ṣọ́ wa lọ́wọ́ ọlọ́pàá tó léni tí kò wọṣọ. kọ́lọ́hún máa ṣọ́ wa o lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ní ta kò mọ̀. ọ̀dẹ tó ṣẹlẹ̀ dùn máa ń ní o wa orí ẹ̀gún ló máa kú sí. Si orí ẹ̀gún ni o àwa lọ́ba ọ̀tọ̀ọ̀tọ̀ la yan pin ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a ti ṣẹ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wa ó ó ó ó àá wọn lè mọ̀ dí àbájọ. wọ́n fẹ́ mọ̀ dí àbájọ ni bínúbínú kọ́ máa bínú o ẹlẹ́gbẹ́ ńlá pẹ̀gànpẹ̀gàn máa pẹ̀gàn lọ́wọ́ ẹlẹ́gbẹ́. hello baby báwo ni. bàbá yìí wà nílé ni kò jẹ́ kí n lè gbé ẹ̀ náà ìsìn nǹkan mo ní láti yọ lẹ́gbẹ̀ẹ́ ni pé kí n tẹ̀lé gbé kí n sọ fún ẹ pé mo ti fẹ́ sùn ah, ìfẹ́ mi wàhálà ti wà o olówó kan tọkọ mi kó fún mi ó yẹ kí n fi ṣe nǹkan kan fún ni but mo ti lọ fi catch trips pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kì í ṣe pé mi náà dídí ṣe bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀rẹ́ mi mo ní láti parọ́ fún wọn pé ó send two thousand dollars kan sí mi so wọ́n dẹ̀ ní pé ah ìgbà tó ti send owó sí mi ò mo gbọ́dọ̀ gbé àwọn jáde so mo kàn fẹ́ impress wọn náà ni bí ẹ kó yẹ ẹ náà ìwọ náà mo fi pọ́n lé kọ́kọ́ lè wà impressed kán lè máa wò pé àgá ah, mi òun ṣe normal. Really? I'm ah, sorry. Ah, why don't you sọ fún mi how this while? Ṣó fẹ́ fi surprise mi ni? Astrid, I can't wait to see you. Ah, I have to láti dé on. I love you too. Otumanion. Wọ́n lè mọ̀ dí àbájọ. Wọ́n fẹ́ mọ̀ dí àbájọ ni. Bínúbínú kọ́ máa Relax, hold on, okay? All right. Pẹ̀gàn pẹ̀gàn kó máa pẹ̀gàn ló wà. Ẹlẹ́gbẹ̀lá. Mo sí lè. Wọ́n fẹ́ mọ bó ṣe dó. Ṣé kì í má dì sí mi? So sweet. Ah! Ìwọ gan dùn. Oh my god. Yeah. Ó do, do, do, do dùn ju ṣúgà lọ ó dùn ju do lọ oh ó dùn ju rìnkì oh lọ. Èmi nìkan tán. And most importantly, ó tún mọ àpọ́nlé obìnrin ṣe. Hmm. yeah the last time tí mo ti gbọ́ èèyàn tó máa pọ́n mi lébi gbogbo ń ṣe látara was i think ìgbà tí mo wà ní secondary school. Long long. can you imagine that ṣé kí n má guys Nigerian be by. báyìí wọn ò kí ń válù nǹkan tán ní sórí àwa tá wà state tá bá ti ní lọ́kàn báyìí pé a fẹ́ settle down Nigerian be by báyìí la máa ń wò pé a ti because it is so wà precious síwájú ṣé you understand so àwọn ò mọ yìí hmm. ò mọ yìí rárá. exactly hmm. àwọn guys bí by dry wọn máa sọ pé àṣẹ ọmọ kékeré làwọn ni làwọn máa máa sọ̀rọ̀ àwọn. can you imagine. ẹ eh, ẹ eh, má jẹ́ kí n fọ̀rọ̀ lé sọ̀rọ̀ um, what about your friend ilé um, e- tó máa ń act in movie yẹn is she fine. Ah. kí ló dé kí ló ń béèrè ẹ̀ fún má twist ẹ̀ mọ́ mi lọ́wọ́ mo kàn béèrè yìí lọ ó mọ̀ pé eh, celeb ni one then number two máa ń wò nínú àwọn films lamẹ́ríkà rẹpẹtẹ then um, lórí ig twitter tugu and all that nǹkan tí mo ṣe sáré béèrè ẹ̀ nìyẹn. ok mo understand ṣòro tó bá fẹ́ rán mi sáwọn ọ̀rẹ́ mi it's fine ẹni tó bá yẹ pé o fẹ́ gbé anybody jáde ni wàá kàn sọ fún wa ní pé kó àwọn ọ̀rẹ́ ẹ̀ wá o mo fẹ́ gbé yín jáde o mo fẹ́ fún yín ní good treat o èmi ni màá mọ àwọn tí mo fi ìpó wa òkè tó lè gbé jáde sórí tó dárúkọ yẹn gan ah torí mi ìsọ̀rọ̀ ẹ̀ fún ẹ lóyún jẹ́ kó máa béèrè o ká ló mọ orí èèyàn tó jẹ́ gan ni o ò tiẹ̀ ní fẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ mi. It's a lie. Hmm, I'm very serious. ah dúró so gbogbo bó ṣe máa ń act nínú movie tó calm tó cool yẹn kò ń ṣe pé bíwà ẹ̀ṣẹ̀ rí nìyẹn. Hmm. kí ni ìwọ náà sọ nísìn nínú movies inú movies náà ni lójú ayé lélẹ̀ reality là ń sọ. so èmi believe pé ìwà táwọn èèyàn bá ń wù nínú films bẹ́ẹ̀ náà ṣe máa ń rí lójú ayé. gbàgbé ẹ gbàgbé ẹ ah. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ so o lè rán mi sáwọn tí o kàn lè fún rán mi sí wọn ṣá màá mọ àwọn ọ̀rẹ́ mi tó dáa tó wà òkè màá ní à búbù mi o sweetheart mi tí mo ti ń sọ̀rọ̀ ẹ̀ fún yín láti jọjọ́ yìí ó ní pé kí n ṣe báyìí fún yín. Ah, I'll do that I'll do that All right, thank um, you. Um, baby má gbàgbé pé mo ń lọ sí Ìbàdàn lẹ́ni o. o ti miss me. nǹkan. I know I know mo mọ̀ pé o máa miss me èmi gan-an miss ẹ̀ díẹ̀ lè yìí no but eh, bá ṣe máa ṣe lélẹ̀ tí n bá ti dé Ìbàdàn ẹ máa sọ àdírẹ́sì ibi tí n bá wà fún ẹ dẹ wàá wá bá mi ń bẹ̀ yìí náà torí tiẹ̀ ni mo ṣe yà mi ní kankan ṣe i have to see my family. you ti understand. time, it's okay ma worry before the end of the week ma hmm. expect mi ma mọ nǹkan tí ma ṣe tí ma fi ah, before the end of the week ṣá you see me. trust you <laughs> i love you. i love you too. Hmm. má gbà mọ́ ẹ lọ. Ah. Yeah. Mm, mm, mm, mm. Mm, mm, mm, mm. Yeah. There's 3,500. Mm, okay. oh, pé dollars ló yẹ kí n find right? Mo get ẹ̀. Sori um, ẹrù mi wà ní uh, níbi tí wọ́n ti bá mi kágò ẹ̀ you know uh, mi ò dẹ̀ kó much dání ní two dollar tí mo kó dání òun ni mo change tí mo ná látìgbà tí mo ti dé so eléyìí kí wọn náà kàn máa ní jẹ kó fi wá bá mi nìbàdàn ni bàtà tó bá ti wá síbàdàn máa fún ẹ ní gbogbo àwọn ẹrù ẹ máa dẹ̀ fún ẹ ní dollars rẹpẹtẹ you know. actually mm, mm, mo like dollars mo like eh mo mo mo de like ma fi sínú wallet mi it's not even as if i need your money like that you get eh especially kó wá jẹ́ dollar to tọwọ́ mi jáde yeah so that ma ti ship wallet mi báyìí kí n kàn rí wàá máa rí mi bẹ́ẹ̀ kí máa tí máa ṣe ń rí màá máa wò pé oh sweetheart mi ló fún mi lówó yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni so. I understand I, I understand just manage this token okay eh, mọ́sù tó bá ń lọ nsìn uber ti wà taxify ti wà ó lè ná ju one thousand naira lọ then you keep the remaining two five okay you got. can touch your two five. start going my baby boo boo you know I love you ah. you know I love you bye bye lọ. sorry mo sún take it easy o ti <laughs> miss mi nìyẹn oh, wa bí oh, <laughs> o ti miss mi. wọ́n fẹ́ mọ̀ dí àbájọ bínúbínú kó máa bínú o. màá gbá ẹ lára màá gbá ẹ lójú lórí burúkú èmi tí mo mọ iṣẹ́ ìwé tí mò ń fà lamẹ́ríkà kẹ́mi ní ọgbọ̀n àmàkú lórí burúkú ẹ̀ dọ́là dọ́là for dọ́gùn ká ní mo rí hundred naira ni màá ṣe fún wèrè ayé ẹ máa bàjẹ́. tó bá rí gáyì ṣé ló dàbí pé mi ìrọ́kùnrin mi. he's cool calm collected the way he talks the way he walks carry ẹ̀jẹ̀ carry smile when he touches me like this ah especially when we're ah, on the ah. bed. Ah! mo sún mo sún jọjọjọ wọ́n sọ fún mi pé ìwà àti bọ̀bọ́ yẹn ti jọ lájọṣepọ̀. kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kúrò. wo ọ̀rẹ́ mi kólà kúrò nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ ò kọ́là kẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan jàre mo need one fifty k lọ́wọ́ ẹ̀ ẹ fẹ́ fi kí ẹ àwọn ẹrù mi kan tó ṣe é. àǹtí ẹ jọ̀ọ́ ìgbà ó lè bẹ̀rẹ̀ ọjà kátàkárà tẹ̀jẹ̀ ká mọ̀ ń pa ẹ̀. kí wàá nìtumọ̀ yẹn nísìn mi ì o má ṣẹ́ mi o torí pé kí ni tó bá mọ̀ pé o lè fún mi yá mi gbà yẹn máa san fún ẹ before the end of the month. ó yà mí lẹ́nu ni torí mo ṣàwọn pé boyfriend ẹ American boy tó ṣẹ̀dẹ̀ ṣé kò fún ẹ lówó ni àbí ṣé kò bẹ̀rẹ̀ àkọ́kọ́ bọ̀. ọ̀rẹ́ mi ṣé bí béèyàn bá ṣe ríyàn ló ṣe máa ṣe ṣé bó ṣe wá rí mi báyìí mo jọ ilébi tó máa fún lówó ni tó bá rí ẹrù tí guy yìí bá mi rà bọ̀. ó sẹ́ẹ̀dẹ̀ yeah three big boxes ló fi ṣe shopping for mi tó di ẹrù mi sí. ìgbà tó sẹ́ni pé kí n kọ́kọ́ máa shop mi mọ̀ pé ó serious mo shop shop ah. ó wá snap pictures ẹ̀ sí mi Wow. ó ti wà lórí omi báyìí but ó mú fóònù wá fún mi iPhone ah. ten yeah ó mú wá fún mi. irọ́ ni eh, ah, wow ọ̀rẹ́ mi ṣé fóònù yẹn wà mí báyìí. no ìyẹn ò sí bíbáyìí ó ti fún mi náà ó bọ̀ ó wà lọ́wọ́ ẹni tí mo mú fún kó bá mi ràn lọ́ọ̀kẹ́. ọ̀rẹ́ mi <laughs> ó ga o wọ́n ló ṣáà kú my butt ṣáà very very careful nǹkan tẹ́mi máa sọ fún ẹ nìyẹn gbádùn ni ọ má wọrí tẹ́rù mi bá ti dé má rí àwọn designer tops kan náà ah, gowns tí máa fún ẹ. ìyá ó ṣe gan mo really appreciate. Yeah, so owó yẹn. Hmm. all right màá bẹ̀rẹ̀ sẹ́ǹdì ẹ̀ kí la wà fúnra wa fún. àbí o mo jẹ́rìí ọ̀rẹ́ mi well màá bẹ́ẹ̀ ṣe transfer nsìn bọ̀ àǹtí ẹ̀jọ̀ ẹ bá mi ṣògbẹ́ bá ń dáwọ́ mi padà ẹ̀jọ̀ nítorí ọlọ́run. Ah, ah, kí wàá ní ìtumọ̀ yẹn ṣọ́rọ̀ ẹ̀ ah, torí èlò tí n bá bí mi gan mo lè sẹ́yìn dẹ̀ sí ẹ lọ́la. ó ga ọ ìṣojú one fifty k lọ ni i don't like it o. Baby, see. Yeah, I can see. Mosun? Yeah? ó sọ pé ó ti sanwó sukú ọmọ mi àbí. ọlọ́dẹ o. fẹsọ ibo ni èmi ti rí owó tí mo fi sanwó sukú. Are you kidding me? No, no. Ah, kí ni problem ìwọ guy yìí pẹ̀lú mi náà? Kí ni problem ìwọ guy yìí pẹ̀lú mi? Ẹni kò lè sá, ó sá ẹni kò sọ tọwọ́ ẹ̀ sílẹ̀ ó sọ sílẹ̀ kí lẹ tún fẹ́ kó ṣe ó ní kí n sanwó sukú àwọn ọmọ ọmọdé ti sọ nìyẹn so kí ni problem tó tún ní pẹ̀lú mi ṣú ara ẹ̀ gidi gan ìwọ ọmọkùnrin you really have to be very careful with me má gbé ẹ̀mí mi gbóná o torí pé tí mo bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ níṣẹ́ dàbí pé ohun mi ti lọ sókè á dàbí pé ó ní wàhálà kan ni mi á pé mo ti pariwo take your time with me I am really warning you. wọ́n ní yòó èmi ni mò ń gbẹ̀mí ẹ̀ gbóná orí kí mo wọ ẹ mo ń wo ibi tí ìyá fẹ́ jẹ lára ẹ dáadáa ó ṣe wà akèrè ìgbé ẹ ló máa júwe ibi tí máa sọ. kí ni dáadáa ẹ fẹ́ dà kí ló fẹ́ ṣe fún mi dọ̀gìnì dọ̀rọ̀ bọ́dọ̀ ẹ ẹ kí ló fẹ́ ṣe iná o fẹ́ lù mí <laughs> fẹsọ̀ ìwọ fẹ́ lù mí àwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ o ò tó bẹ́ẹ̀ I trust you not to try it lù mí náà domestic violence abi. woman battery lumi ṣebí woman bitter ni ẹ lumi now lumi lumi ọláwà rí picture everywhere àwọn tó máa jà fún mi wọ́n ń dúró díẹ̀ wọ́n fọwọ́ kàn mí now ẹ rí bó ṣe rí àwọn tó ń lù yàn tó fi ń gbowó wọn wà ń bẹ ìwọ òfẹ tí ẹ wá lù mí má bọ bí báyìí wá lù mí o. hello hello darling mo lérò pé kò tí sí ẹnì kankan tó rí iṣẹ́ abẹ́bẹ́rẹ́. Yeah, thank God. I will be the first person to wish you happy birthday. Happy birthday, my darling. Long life and prosperity. More money, more glory. May Almighty God continue to bless your family. Mm, Oṣé aya mi. Now continue to say amen. Lágbára Ọlọ́run. Èṣù bí èèyàn. Èèyàn bí èṣù kò ní yà wá. Àwa méjèèjì àjọ bára kalẹ̀. Ọmọ aláyọ̀, ọmọ àlùbáríkà nínú ilé wa o. Amen. Um, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Make sure pé o ṣe prayer kó tó dúpọ̀ bẹ̀rẹ̀ sí ní reply lẹ́nu message, okay? I love you. I can't wait to see you. You're Yeah, hello people. Here comes the celebrant. <laughs> Happy birthday. what's up? what's up? Hey, ah, hello, welcome. Thank you. Thanks for coming. Thanks for coming there. I really appreciate it. How you doing? Happy birthday once again. Thank you, thank you, thank you, thank you, Dad. I don't really have much time, you know. mo program kiri pẹ̀lú àwọn tèmi you know mm. I just said I should come and say hi to you. Thank you, so much. And um, just please accept this two for from me. Thank and you. my crew. Okay. Thank you, bro. Um, on behalf of me and my crew, I present this to you. rẹ. pẹ̀lẹ́ máa ìdí hàn. yes ma àpò ìrẹ ọjọ́. yes ma. àràkún báyìí laṣọ gbági lolúwa máa ṣe fún ẹ ọlọ́run ṣe ń kó sí ẹ o ìrẹ náà dẹ̀ kárí gbogbo wa. ẹ ṣe eré ẹja máa ṣe dáadáa gbogbo tẹ̀dá bá ṣe láàyè gbogbo ẹ̀ ló lẹ̀sán gbogbo àwọn arógo síwájú ológo ẹ̀dá tó ń mógo ológo tó ń gbàmọ́ tiẹ̀ gbogbo oníkẹyìn náà máa sunkún bẹ́ẹ̀ ni torí àwọn kò ṣe jàǹbá bọ́ba yìí ò rí ẹ̀tọ̀ ń wù ẹ̀ ni hmm. gbogbo ẹ̀dá tó ń mú tọmọ làkejì ẹ̀ tó lòun fẹ́ máa bàjẹ́ tó lòun fẹ́ máa tún tara òun ṣe gbogbo ibi tó bá gun mọ́tò débà ló máa fẹsẹ̀ rìn dì láṣẹ Èdùmàrè. àmín bẹ́ẹ̀ ni o ah. bọ ọ̀rọ̀ yẹn ò yé mi o. Ah, ọ̀rọ̀ àgbà ni kò lè yí ẹ hmm. bí àtẹnudọ́ wa dàgbà dé lẹ́bù kan a máa yé yín ọ̀rọ̀ àgbà ni. Hello. Hello, Yomade. Hello, Uncle Yomi. Fine, sir. Eka káàsán, sir. Um, Joe, she ilé lo wà mo ó o sí location mo ń bẹ sọ̀rọ̀ Ah, rárá, sir. Mo wá sí ọ̀dọ̀ rẹ̀ mi kan, mo wá gba nǹkan ni, sir. Oh, that's nice. Ẹ ní láti máa sinmi lẹ́kọ̀ọ̀kan pẹ̀lú ṣẹ́yìn yẹn, you know um, mi mọ̀ bóyá o máa wà available kó wá yọjú sí mi lóòótẹ́ tí mo wà right away. ẹ ṣé ọ̀rẹ́ mi wà pẹ̀lú yín ni sà. Yomade stop ọ̀rẹ́ ẹ̀kẹ́ kò sí nǹkan tí mi fẹ́ ṣe pẹ̀lú ọ̀rẹ́ mọ̀. ọ̀rẹ́ ẹ̀ stupid you know ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ pé ó ń bà ẹ́ jẹ́ fún mi gbogbo ìgbà ni ìṣe ló ń sọ pé. ológun ni ẹ aláṣẹwó ni ẹ gbọkọgbọkọ ni ẹ kò sí nǹkan tí ò sọ tán nípa ẹ fún mi. wọ́n ṣe máa ń wo fíìmù ṣe báyìí. ọ̀rọ̀ ẹni máa ń sọ ó kàn sáré wá double cross ní first number lólò ló fi gbà mí mọ́ ẹ lọ́wọ́ yìí nù. wọ́n máa bọ̀ tó bá ti ṣetán níbi tó wà yẹn gbogbo wèrè tó lóun. ṣe yẹn èmi ò kó jẹ mọ́ n bá ẹ gàn ni. ṣé ẹ ìwọ wèrè ṣá. Hmm? ṣé ṣé ṣé ìyá wèrè. Ah, ah, àbí kí ló ń fa gbogbo orí burúkú ìfun yín báyìí ṣé mo jọ ọ̀rẹ́ mi torí pé ti bà láyé jẹ́ tán ẹ wá bìlíf pé lè bèmí náà láyé jẹ́ àbí ah, ah. ẹ̀yin olówó ogbó tó ń ṣílẹ̀kùn fọlé ẹ wo jẹ́ kí n sọ kíní kan fún yín ẹ wo nọ́mbà mi dáadáa ọjọ́ kíjọ́ tẹ bá tún pe nọ́mbà mi ogun ló máa pa yín dànù. ẹ ẹ Yọ̀mádé sorry ó dàbí ipò tí ń já sí bomi mò ń gbọ́ oògùn bígbà tẹ́ ń ṣe fíìmù. ẹ jẹ́ dànù kó lórí fóònù mi jàre. ẹ Ewo ni gọdẹ́kẹ̀jọ́ ewo ni oògùn máa ṣe kíní kò oògùn máa ṣe kí ló dé tó ń fún oògùn bá mi ṣeré ṣé lágé mi náà fi ṣọ̀gbọ́ bá ẹ ṣeré ni ṣó ogun ṣó wà ó kéèsà ṣé mo jọ ọmọ bọ̀ tí lójú ẹni àbí torí pé mo wá láti Amẹ́ríkà wo ọmọ ìbílẹ̀ gidi lèmi o àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni ẹ ẹ ló aa olórí burúkú ọmọ yìí ìṣẹ́já eh, eh, ah, ọmọ yìí já jù ó já jù tí mo dẹ̀ ti bìlú pé kí n mú ọ̀rẹ́ one máa mú ọ̀rẹ́ two ọ̀rẹ́ three kí n gbóríyá kí n tàka sọ́mọ́ wọ́n máa ń bìlù pé àtàwọn aláta amẹ́ríkà ọ̀dẹ̀ ni wà máa da owó lẹ̀ fáwọn nàìjíríà ni àwa náà ní plan wèrè fún yín irọ́ irọ́ fast number mo gbọ́dọ̀ gbọ́n jù lọ mo gbọ́dọ̀ gbọ́n jù lọ. Hmm. hello no no no no no no no wo wo wo má bébì mi má bébì mi please má bébì mi kí ló ń ṣẹlẹ̀ náà èwo ni gbogbo orí burúkú tẹ máa ń ṣe yìí náà ọ̀rẹ́ ẹ ní yọ̀mádé àbí kí ló ń porúkọ ẹ̀ yẹn ìyẹn ló ń pè mí sí tó ń tòsí mi lórí fóònù tó ń sọ fún mi pé ẹ wá bá mi lóòótẹ́ kémi àtọ̀hún jọ hang káàkiri night mọ́jú what rubbish ẹ ò mọ̀ pé irú èèyàn lẹ jẹ́ mi ò mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yín káàkiri ni ẹ o irú ìró ni borun náà no no no no no please please àti wọ actor aláìmọ̀mọ̀ act yìí ọ̀bá dé lọ ó mú sáré tó gbogbo ẹ̀ gbagbagbagba ó dẹ̀ work kó sì máa pè mí máa pè mí yes yes èmi kà mọ́mí àbá ìtẹ̀ máa wo máa yìí ṣá. kí ló ṣẹlẹ̀. ẹ máa wo nonsense tó bá mi sọ lórí fóònù ó lóun fẹ́ fẹ́ mi pé kémi wá máa bá òun ní hòtẹ́ẹ̀lì sórí ìwà àwọn ọkùnrin nìyẹn ṣe bọ́kọ rẹ̀ ló pé. owó ni nà án. olóòtú ọkọ̀ wa báwọn ló tẹ̀lé. bẹ́ẹ̀ ni nà án. ló wàá fẹ́ ṣe. mo fẹ́ pọ̀ rẹ̀ mi ni. o ní ìdè. Ah, eh, eh. mo fẹ́ pè mo fẹ́ fún ní wọ́n ni. ní ìdè filẹ̀. gbogbo àwọn orí burúkú ọkọ òṣì tó ń kó káàkiri yẹn kó má fi orí burúkú tiẹ̀ kó má fi kó bá ti tèmi mo fẹ́ sọ fún pé láti ẹnu ẹ̀ ní ìlọ́mọ̀ òfẹ́ rí nílé mi mọ́ torí mi ò ráyè òṣì. my dear ṣé o mọ̀ yìí pé ilé ayé ta wà yìí hmm. bó bá ṣe jókòó ló máa bá rẹ̀ ó dàbí ìgbà téèyàn ya fọ́tò ni ẹ̀yin ọmọ sì gan gbogbo tẹ́ ti bàjẹ́ ló pọ̀ jù ẹni tó sọ́ọ̀sì ọlọ́kọ ọ̀rẹ́ ni. ọkọ rẹ mi ni. òkọ́ ló tún wá ń pè é pé kò jẹ́ káwọn tún pàdé lọ́tẹ́ẹ̀lì yìí ẹ ń pọ̀ jẹ́ pé ọ̀hún bá rìn tó da lọ́wọ́ ẹ̀yin náà tẹ́yìn náà bá ṣọ́ra yín ó ní bẹ́yàn bá ṣe rìnnà ń kòyàn tẹ́ ìwọ ọmọlúwàbí wọn tó bá bí èèyàn á bíi bá bá tiẹ̀ bí èèyàn rẹ gan kọ́lùwẹ̀ tuntun rẹ̀ bí tó bá báwọn èèyàn gidi rìn nígbà yẹ pé gbogbo wọ̀kúwọ̀ gbogbo àwọn aṣọ òṣì agbára gbàlagbà bíi ráàgì bíi gbogbo ẹ̀ lẹ́yìn máa kó sí ṣẹ́kọ̀ ìgbà yìí ló invite ọkùnrin yẹn wọ́n wọ orí ìtọ́jú kò sẹ́gbẹ̀ yìí ẹ̀jọ̀ sóru mú ló ṣe bọ́ sí òwò báyìí. mọ́mí o ṣe pé mi náà máa ń múra báyìí orí sẹ́ẹ̀tì mo wà. so ibẹ̀ mo gbà wá síbí báyìí mọ́. mo wá wà lórí sẹ́ẹ̀tì ńkọ́. ẹ lè ń sàwọn oní tíátà báyọ̀ bá tiẹ̀ wá ṣiṣẹ́ aṣẹ́wó lóòótọ́ nínú fíìmù ṣé ó mìíràn pé kó múra aṣẹ́wó yẹn kó mú jáde ní ti ládùúgbò àwọn onítìátà tẹ̀ ń wò yẹn wọ́n dàbí wòlíì ọlọ́run ni tó ń kọ́ wa yí pé torí ijó àgbéǹde ìwà dáadáa ní ká máa wù ẹ̀yin wá sọ di àṣà wọ́ọ̀rùn tó kó síta yìí sí ọlọ́mọdé jẹ́ kàtẹ́rì wàhálà kọ́ máa pariwo bọ̀ sí kankan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ yìí sìn kó máa ń dùn gbígbígbí ṣé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yìí kò ní yọ ọ́ ṣé kò tí kẹ́rù ta mo bèrè sẹ́ olùwé mímọ́ sọ ní tẹ́ḿbìlì àgọ́ ara àwọn obìnrin ní tẹ́ḿbìlì òun ọlọ́run ọba ni kì í ṣe ohun tá a lè máa sílẹ̀ báyìí ẹ bá wíta ẹ nítorí orú mú ẹ wọ̀wọ̀ kú wọ̀ èmi àkọ́ sí gbogbo ṣòkòtò kò ní jù báyìí lọ èmi àmúṣòkò òun ó tún mú ṣòkòtò tún ya mọ́ rẹ̀ lára lọ́ tún ya gbogbo bí wọ́n tún ya gbogbo bí wọ́n ya ṣé àmúra náà lè lẹ́yà bí ti wèrè ẹ kọ́ abụghị ọkùnrin wọn lọ́ba rẹ́lẹ̀ tí ò ní tó sẹ́ pé wá ń bí èmi náà fẹ́ rànú ọjà tó ń tà ọjà tó máa tànà tó bá lọ́jọ́ alẹ́ tẹ̀sí máa wọ́lẹ̀ gbẹ́ ẹ jẹ́ kọ́ ní yín pé ẹ mọ tẹ́ ṣe fi ń lọ yìí ìwọ náà àyà gbogbo àyà yẹ máa ẹ máa jó lòkè díẹ̀ gbogbo ẹ̀kọ́ ló yẹ kó máa wálẹ̀ kó máa rí orí òkè ọyàn kí ló dé ẹ dẹ̀ sọ ayé ìdàkúnlẹ̀ dẹ̀ ń lọ. ń tẹ̀wọ̀ yìí ò dáa rárá pàtẹ gbogbo bọ́ọ̀dì ẹ bá tẹ̀lé òru mú òru mú ó ṣe ìṣèwọ pátá lọ́sẹ̀ kan gbé ọyàn náà síta lẹ́ẹ̀kan náà àti ẹ wá ìbọ̀dẹ wá ra ọjà rẹ o ẹ ń polówó ọjà àwọn àwọn ẹgbẹ́ yín wà lálẹ́ ni àwọn oníranù kéèyàn ọkùnrin gbọ́dọ̀ rírú eléyìí náà kó má fẹ́ kó méjèèjì òkè àwọn aṣetán náà ń ṣàwọn ẹ̀yin kọ́lẹ̀ ń ṣera yín nídìí ìwọ̀kuwọ̀ àtúnwọ̀ ṣòkò pẹ́ńsù bàtà wèrè tán wọ̀ abọ́gímági tíyẹ̀ máa ṣe ṣóṣó bí àìbí bí ìṣó wọ́n tún ṣe kẹ kẹ kẹ kẹ ọ wà nílé sẹ́ẹ̀jì kan ẹsẹ̀ ti wọ́ wọn ò ní lè wọ bàtà gidi mọ́ àwọn àti kan máa wọ ẹsẹ̀ ẹsẹ̀ ń yọ mí lẹ́nu nì igigi ẹsẹ̀ ni ò jẹ́ gbádùn gbẹ̀ ti ba ayé jẹ́ nídìí wọ̀kùwọ̀ fashion parade àwọn wèrè ọmọ. ẹ ti wá gbóná orílẹ̀ ayé ìmọ̀ wà tó ń sùn ṣé bí ọmọ yọ̀mádé tí ìkejì ẹ̀ wá bàjẹ́ fún mi bí tán sọ pé ó ń gbọ́kọlọ́kọ ó ń ṣe gbáwúṣàwò ṣé ni ọkọ rẹ̀ ẹ̀ pè nísìn tó dẹ̀ fún lẹ́sìn tó ń gbé ṣépè ah, abanigbe ò mà ní gbà yìí o. òjò wẹ́líwẹ́lí tó ń pagún òjò wẹ́líwẹ́lí tó ń pagún tipẹ́tipẹ́ ni o. mo ló dá o ah, ah, ó ti dowó ti dayọ̀ ire wọlé wá ọlá wọlé wá o ṣe kò tún dúró bínúbínú kọ́ máa bínú o ẹlẹ́gbẹ́ ńlá pẹ́gánpẹ́gán eh, eh, bàbá eh, pẹ́gánlá. gbọ́kọ̀gbọ́kọ̀ olórí burúkú ìyá olóògùn àṣírí ẹ̀ ti tú àṣírí ẹ̀ gbogbo àṣírí ẹ̀ ó ti tú sí wa lọ́wọ́. bọ́ǹbọ̀ mo sun kí ló ṣẹlẹ̀. kí ni ò ṣẹlẹ̀ so ìwọ ní gut láti máa sọ pé kí ló ṣẹlẹ̀ ìwọ wàṣírí ẹ ti tú sí wa lọ́wọ́ ìwọ ló ń gba ọkọ mi ṣé irọ́ ni mo pa fún ẹ ṣé irọ́ ni mo pa ni ẹ olóògùn olórí burúkú ni ẹ boyfriend ni god gbogbo àìsíkì wa ẹlẹ́sẹ̀ kẹsàn gbogbo àìsíkì wa ló ti lò síbi kan wọ́tá bá jẹ́ ìwọ nìkan ṣá ni wọ́n máa rí olórí burúkú oṣù ìwọ oh, ìṣọ́ eh, mi ò tí sọ̀rọ̀ tán boyfriend mi lọ́sàn án fún ọ̀sán rẹ̀ jọ ẹjọ́ ìṣúwọ́ ló ń rò ẹjọ́ àìsíkì wa tó lò wò àti ètò ọ̀fẹ́ gbà o má sọ fún ọ̀dà ní sùúrù. ṣẹ̀kara wa ẹ̀kọ́ jẹ́ oníṣẹ́sùn ìlú kan pariwo ni ṣé kí n máa pariwo báyìí jọ jọ jọ jọ jọ ṣé mo fẹ́ lọ sọ̀rọ̀ ẹ lọ bá wí ṣé mo mọ̀ ìwọ lọ́pọ̀ lọ́wọ́ ṣé mo fẹ́ fẹ́ kàwé. ẹ̀rí bí tí o ṣùgbọ́n pé. ọkọ mi jọ mi mọ ń pa ẹ̀sìn. ṣé tí o máa dọ̀? ìwọ ò mọ kankan pa kíni. wọ́n parọ́ mọ́ ẹ̀. ṣé tún parọ́ sí ẹ kó máa fún mi lésì. ṣé àwọn ọ̀rẹ́ wọn máa rí ẹ̀ tì? láti lè sọ fún ẹ pé nǹkan báyìí ló ń ṣe àwọn tẹjọ́ rìn. Ah, ṣòrí tó bá tiẹ̀ jẹ́ wípé lórí ipò òun gbọ́kọ̀ lọ́kọ̀ lásán ni tí kì í ṣe pé o tún mú nǹkan míì mọ́ ṣòrí tó bá ń parọ́ tó ń gbọ́kọ̀ lọ́kọ̀ gbogbo àwọn èèyàn á gbàdúrà sí i ọlọ́run á dẹ̀ gbọ́ yọ̀mádé o tún ṣọ́ọ̀gùn yọ̀mádé wáì. ọkọ mi mi ní ìṣògùn. ìwọ are you crazy? okay. <laughs> look at it inú yàrá ẹ̀ ni mo ti gbé bedroom ẹ̀ mo ti gbélé jáde ó ti bàjẹ́ òkan mọ́ ní. kò kí n ṣe kó tó oorun. kí ni mo wá rò. mo fi ṣe rìhásà lásán ni. rìhásà orí burúkú wo ló fi ṣe wọ́n fẹ́ lè ṣe rìhásà ó fi ṣe rìhásà ṣé nǹkan tán ni kó o fi ba tèmi jẹ́ rè yọ̀mádé. anyway ṣọ́ra wọn ní tíátà tèmi ti mọ̀ kí n tó mọ̀ ẹ́ wọ́n ń ṣe bálabàlà kí báyìí wọ́n ń ṣe dáadáa you are such a bad person among them so what is it kí ló ń tẹ́ láti sọ fún mi ìwọ òṣogbo àbí. mi ìṣogbo. o máa tó ẹ ti come wojú mi dáadáa má tún jẹ́ kí n rí kó fi aago mi mọ́ o má tún fi aago mi mọ́ o tí o bá fi aago mi má. Oh. mo sọ fún yín. mo sọ fún ipa ọ̀rọ̀ ìjọ fún oṣù ojú lásán náà o if not báwo nìyàn tó nífẹ̀ẹ́ yín ṣe máa kó dédé change sí in nine minutes ẹ kí la máa ṣe báyìí má sunkún mọ́ ó ti tó má sunkún mọ́ ayé máa ní káwọ́ náà ṣàlùwà. mi ò lọ́wọ́ púpọ̀ tí mo fẹ́ bá àwọn ọ̀tá mi sọ ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bà mí láyé jẹ́. tó jẹ́ kí wọ́n sunkún gbogbo gbà ẹkún ògbódò tán nílé gbogbo wọn gbogbo àwọn tí wọ́n jẹ́ kínú mi dùn ìwà ẹlẹ́dàá mi kó tó lọ́jọ́ mẹ́ta mo fẹ́ ká ṣe gbogbo wọn tú mo fẹ́ ká ṣe gbogbo wọn kó tú. olúwa kẹ́mi mo túra yọ lónìí kẹwò yìí kẹ́mi kọ́gbọ́n ilé lóko ọ̀ṣun ìlòdì aláwa ló ń ké tó. ń bá ẹ̀kọ́ ìrẹ́jọ́ rò sọ̀rọ̀ wá sí ilé òní tún ni ó ní mọ̀ gbogbo bó ṣe ló ń jà tó wọ́n ló ń jà torí àlè ìyàwó ló ń jà torí àlè ọ̀bọ̀dé o tó bá yìí tí tó bá gbọ́ máa pa ẹ tó bá sọ̀rọ̀ máa pa ẹ máa dó tiẹ̀ ìwọ ló ń jà torí àlè ta gbogbo bá ṣe eré ìpẹ́ gbogbo ẹ̀ mo ti gbọ́ gbogbo tó rò kó bò mo ń gbẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àdìkọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ máa pa ẹ́ máa ṣe ìwé ẹ̀ máa dúró lè ṣe kí wọ́n pààyàn wọn sá lọ o máa dúró bá ìjọba máa dé máa dẹ̀ dúró tó kú ẹ̀ pé mo pa ẹni ọ̀rọ̀ pé wọ́n wọ́n tẹ̀ nìyàn kọ́ olórí burúkú obìnrin wọ́n ti tẹ̀ bá ti para yín náà ẹ máa obìnrin tó ń yàlè kí ló máa tẹ́lẹ̀ kò ní dáa fún ẹ tó dé mi tó bá ti bí ẹ dá tó lórí burúkú ẹ̀dá ni ẹni. wọ́dà ayé ẹ̀ ò ní dáa olórí burúkú obìnrin wọn ò ní jèrè ẹ lẹ́yìn ìwọ lọ́jà sí nítorí àlè ìyàwó tẹ́mi fowó fẹ́ ó tó fẹ́ fẹ́ àbó fẹ́ fẹ́ ṣé ó fẹ́ fẹ́ lélẹ̀ kò ní dáa fún ẹ mo sì sọ fẹ́lẹ́ ọlọ́wàfà ọlọ́wàfà ayé ẹ̀ ṣòfò olórí burúkú ìyàwó ẹ̀ ń tàkùrọ̀ sọ. mo sọ ṣó tó rí nǹkan tí mo sọ fún ẹ báyìí. ṣó rí pé Yọ̀mádé ó mọ̀ mọ̀ ó fẹ́ bà àwa méjèèjì láyé jẹ́ ni ó ṣàkànfẹ́ kó jẹ́ pé òun nìkan ṣá ni wọ́n máa rí ọwọ́ mú ní àárín ṣorí draw tó wà ní kitchen lókè yẹn poison tí mo fẹ́ fi poison ẹ̀ ló wà níbẹ̀ lọ́jọ́ tí mo rí wèrè ara ẹ̀ tí ó gbé igbá tí oògùn wà but kò sí opportunity for mi láti ṣe but báwo ni ọkọ ẹ mono mọ̀nà. òun náà ló máa sọ but kò sí problem torí pé èmi náà ti pe fiancé ẹ mo ti ṣàlàyé everything fún ìyẹn náà ti kọ̀ sílẹ̀ now i'm not angry again because we are equal two ti gé four. two get four. Mm-hmm. because Oko mi fi mí sílẹ̀ ọkọ tóun náà fe fẹ́ ó ti fọ̀ọ́ náà sílẹ̀. really. Mm. two get four. Mm-hmm. ilé ẹni tó jẹ́ pé ó ti bà wá láyé jẹ́ tán tó jẹ́ pé ẹ́sìkì wa ló ń lò bóyá mo sún bóyá ò mọ̀ pé bóyá àti ṣoríire wa ó máa lágbára gan o. anyways kò sí problem Sorry, money plans for. ṣorí by the time I am done with her by the time I am done with Jomade ha ha ha ha á gbàgbé pé òun ní career máa ba career ẹ̀jẹ̀ débi pé kò sí èèyàn tí ó máa dá mọ̀ mọ́. so báwo ló ṣe fẹ́ ṣe. ìwọ má worry I have new plans for her. Dámidá. Hello. Ṣé o expect àwọn èèyàn? Yeah, I want máa ṣe deal with papọ̀ náà ni àwọn lóde. Yes, come in, come in. Already? Ṣàfi dá mi. Hey, Skipo, how you doing? Hey, Jal, Jal, what's up? Hello. Hi. Um, what's up? meet my guys, Skipo, and that dude over there, Jagaja. Guys, meet my friend, Mosun. Wow. Ó dà yín pé mo ti rójú ó possible although èmi ò rántí mi ò ní ìwé pé mo rí ojú mi rè ṣùgbọ́n ẹ mọ̀ pé méjì méjì lọ́lọ́run ń dáyàn nílé ayé. yeah that's true that's true. ọ̀rẹ́ ìwọ wọlé lọ́kọ́lọ́ba wá nǹkan tá a máa dà sáyà wa náà. ó bàjẹ́ èmi láì kó máa ràn mí ṣe jù. ṣáà lọ bá mi dọ́kítà gbé wá. skipo ah, irú question wo ló ń béèrè lọ́wọ́ yẹn ṣé máa bèèrè lọ́wọ́ ẹ̀ pé ó dàbí ní pé mo jọ ẹ̀rí báwo ló ṣe ní ìdààmú ṣebí Yọ̀mádé ni mo ní pé kẹ́ lọ rape tẹ́ fi lọ rape òun mùsùkọ́ nìyẹn tẹ́ fi tẹ́ rape ẹ̀ ni. Oh. ó tọ́ ni o fẹ́ dàbí pé òun nílò tọ́ bọ́ mi ò rò pé lédè ẹ̀dá mọ́. mo dá mọ́ mi mi mojú ẹ̀ mọ́. ṣé yóò lo mask ni. àwọn ò lo mask. àlọ́ ni báwo lè ṣe nílò mask báwo yóò ṣe kíṣẹ́ wo lè ṣe fún mi yìí náà. sípàgbé ni màá pa àlọ́ tó wà ní àgbọ̀. Ah, ibi tó bá jẹ́ kó dayé mọ̀ òun kọ́. àwọn ni so bàǹbọ̀ ló máa rán àwọn guys yẹn kọ́ lọ rape ọmọdé tó fi wá jẹ́ pé mi ni mo forí fà Why rip me? Hmm. <sighs> Fish. I know what ọmọ gbogbo lè tẹ̀ ń fún wa èmi ò láìkí ẹ o àwọn lè tẹ̀ máa mú láàrin ìṣẹ́jú mẹ́wàá ní ìṣẹ́jú máa lé tọ́lẹ̀tì mú kí ló máa ló ó tẹ̀ tí ń fẹ́ máa lómi fún pọ̀gàn báyìí ṣẹ́ lómi tọ́lẹ̀tì. ẹ má wọrí tẹ bá ti mú ilé ìtàn a máa wá jáde a máa lọ ṣe fàájì. ó máa wà ókè olórí bó yùzù máa ń kọ báyìí bẹ́ẹ̀ bá sábẹ́ ọ̀pẹ yàn pẹlẹbẹ tata sílẹ̀ ara ẹni máa mú. skip up ṣọwọ́ ọkẹ́. ó dà bí kankan máa gún mi níbi mo díẹ̀ sí wa all right. Ah. Skipo. Yeah, I'm fine. You're not fine. I'm fine. Skipo. Obviously, mo wà used don't ah, ah. Kí tó ń Ah. Ah. Kí ló ṣẹlẹ̀? What's going on here? Mo sún. Kí ló Stop dragging. Ah. ah. I want to take one. Èmi ni poison drink one. Yeah. So ìwọ ni. Ah! Ìwọ ló rán àwọn èèyàn kí wọ́n wá rape Why? For what? Kí ni mo ṣe fún ẹ? Mo sọ ìwọ kọ́ ni mo ní pé kó rape yọmọdé ni mo kékeré rape ìwọ ló bá ní kó tóyẹ lọ ṣe rape jọ jọ. kí ni yọmọdé ṣe fún ẹ kí lè ṣe lọ́dọ̀ ẹ why do you hate her. kò sí nǹkan kan tó ṣe fún mi nǹkan máa ń lára ẹ nítorí inú ẹ máa ń bí mi mo ṣe rí ọjọ́ tí mo sọ pé mo rí oògùn lọ́wọ́ yẹn irọ́ ni mo pa mọ́ kò ń ṣe wípé ó ṣoògùn. mo tún ti dé bí mo ṣe ń dé o gbogbo àìsí kí àwọn ọkùnrin àtọmọdé ni àtàgbà ni isaac gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní pátá kó bẹ̀rẹ̀ sí ní jẹ́ ti tèmi. Ah, ah, bá ń bọ̀ kí ló ṣẹlẹ̀. ibo ló ń lọ. ibo ni mo ń lọ. ẹ ibo ló ń lọ náà. Ah, jọ kí ni mo fẹ́ máa dúró ṣe. yọmọdé ìwọ ń pe orí àwọn ọ̀rẹ́ ẹ̀ àṣẹ isaac wa ló ń lò. ó fọ́ ní ṣá wọ́n jókòó jàre wọ́n rí àz lásán ni script mi ló wà ń bẹ̀ yẹn náà mo kàn ń wò pé kí n practice ẹ̀. Ah. Ah, mi padà wá burú wá gbọmọ eh, mi padà wá burú wá gbọmọ ẹrú bá mi ẹ but. wo jókòó jọ. Hmm. èmi wá ní tigbá tó wà lọ́wọ́ ẹ̀. props lásán ni statement ló gbàgbé sínú mọ́tò mi lánàá mo dẹ̀ fi pé kí n fi rehearse lé ni so that mi ní lọ fọ́kàn lórí set ìwọ ló ṣe mọ̀ pé mi mọ́ bọ́ ṣe ń pọ̀fọ̀ okay o ah, èmi ò mọ̀ tẹ́lẹ̀ anyways ilé sú mi ni mo wá ní pé kí n wá bá ẹ pé kí n wá bá ẹ ṣeré. jókòó mm-hmm. jàre. n kò fi parọ́ mọ́ ni ṣé mo tí wọn náà máa ń lára ẹ ẹ despite pé o máa ń fún ẹ lówó ṣé mo ìyẹn ni mo rò ó mọ̀ mo wá jọyìn lára yẹn papọ̀ wọ́n ní kádìjọba láyé jẹ́. àwọn òṣèré èmi ni mo pe ọkọ ẹ tí mo sọ bí gbogbo ọ̀rọ̀ ṣe já fọkọ ẹ èmi náà ni mo pè tí mo sọ fún pé wọ́n ti rape ẹ rí èmi náà ni mo jí nọ́mbà Yomi boyfriend ẹ lórí fóònù ẹ tí mo lọ bá lájọṣepọ̀ lẹ́yìn mo mú súnmọ́ jẹ́ kí n sọ ọmọ torí ti bá ní kí n máa sọ gbogbo nǹkan tí mo ṣe ilẹ̀ máa kún. jọ yọ ìbọn ẹni àìjírí ẹni àìjíkò ni ẹ look your hand has come tó bá tún ayé wa ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ah. ọ̀tọ̀ọ̀tọ̀ láyọ̀ ọ̀gbìn ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a ti ṣẹ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wa. wọ́n lè mọ̀ dí àbájọ. wọ́n fẹ́ mọ̀ dí àbájọ nínú ẹlẹ́gbẹ́ ńlá. pẹ̀gànpẹ̀gàn kó máa pẹ̀gàn lọ́wọ́. kí ni mo sún ní kí n wá ṣe ń bí torí ọlọ́run. <laughs> hello hello hello. Eh? mo sún kí ló ń ṣe pẹ̀lú ìbọn lọ́wọ́. kí ló ṣẹlẹ̀ ìwọ ní gut láti máa béèrè lọ́wọ́ èmi nǹkan tó ṣẹlẹ̀. ọ̀daràn ok má ṣeré kéré tí ẹ kókó kọjú ìbọn yìí sílẹ̀ náà kó dáa. oh really Oh, rò pé mò ń ṣe fíìmù èmi kọ́ ni mò ń ṣe fíìmù actress tó ń ṣe i'm not here to play with you. okay okay Kikini kí ni mo ṣe fún ẹ tí mo fi deserve kó kọjú bọ́n sí mi you want to know? yes i want I'll to know. i'll tell you. ìwọ ah, èèyàn ni mo pè ẹ́ mi ò mọ̀ pé ẹranko tó dáwọ́ èèyàn bora ni ẹ́ lẹ́yìn tí wọ́n bá mi lájọṣepọ̀ tán tó tẹ́ra ẹ lọ́rùn ó tún wá lọ ń bá ọ̀rẹ́ mi bàbọ̀ as if that is not enough ó tún lọ bá yọ̀mádé náà o wá ń parọ́ fún mi pé Yọ̀mádé ló wá bá ẹ tó ask ẹ out àbí. oh my ah. god ṣé torí ìyẹn wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá i can explain. <laughs> o ṣì ń rẹ́rìn-ín àbí ó dàbíi pé òró péré ni mo wá bẹ̀ ṣe go down òrò pé tọ́yì ni mo gbé dání go down i'm not joking with you. o ti yé mi o ti yé mi. òrò pé tọ́yì gan ni mo gbé dání ni drop phone ọwọ́ yẹn yeah ba you can say whatever you want to say. Eh, bambo bambo ló wá tó sinmi fúnra ẹ. okay. in fact mo lè sọ fún categorically pé òun ló rape mi fúnra lára ẹ̀. oh really. ìyẹn náà lèmi náà ṣe wá wò pé ah bed of the same feather lè máa jẹ́ pé irú ro ń borùn try ẹ̀ láàrin ọ̀rẹ́ kẹta tó kù yẹn tó jẹ́ actress náà ọjọ́ tí màá pè yẹn báyìí ó bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣe pé ògún gbé mi ṣe pé ṣàngó ni mm-hmm. ah, ó dàbí pé lè fẹ́ ya wèrè mọ́ mi lọ́wọ́ kó dẹ̀ má lọ rope mi ní ọ̀dọ̀ ẹ̀ lèmi ṣe sáré lo fast number tí mo sáré pè ẹ̀ tí mo fẹ́ jọ́sọ̀ pé ah, òun ló fẹ́ fẹ́ mi o ó ní pé kémi àtòun jáde dísà ń dáa tó kí n lè dá àárín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta rú pé eventually á padà wá sọ́dọ̀ mi láti wá lè dé tìmí tí gbogbo àárín bá dàrú lẹ́tọ̀ but iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni ìgbà ìmọ̀dẹ ni mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. oh really hmm. <laughs> pàtẹ́wọ́ fún rẹ̀ hmm? pa àtẹ́wọ́ fúnra ẹ̀. mi lè pa ọwọ́ mi ò lè ranra wọn láéláé. oh hmm. i am so sure pé ká ní pé o ti mọ nǹkan tí ìwà burúkú ẹ ti cost ni ká ló ti mọ nǹkan tó ti ṣe ní life mi ni o ò ní la inú ẹ láti máa sọ̀rọ̀. mo mọ àyè lè settle things amicably, please. Yeah, I know. She Just say your last word. Ní last prayer I still love you love You You love me? Mm. Wọ́n lè pẹ̀gànpẹ̀gàn kó máa pẹ̀gàn lọ wá. ẹlẹgbẹ́ ńlá wọ́n fẹ́ mọ bó ṣe ń dowó. kí ló ṣẹlẹ̀? What do you want? I'm very sorry. Yomade, tó bá bínú sí mi ó tó lọ bọ́ mo fẹ́ kó mọ kínní kan ẹlẹ́ran ara lèmi náà kò síwò etí tó máa gbọ́rù nǹkan yẹn tí mi ò ní bàjẹ́ dáríjì mi nínú ìwádìí mi wọ́n jẹ́ kó yé mi pé àwọn ọ̀rẹ́ kan ń ṣe lára ẹ̀ ni I'm very sorry. You don't need to be sorry. I know it is my destiny. Èmi fúnra mi gan mọ̀ pé ẹlẹ́gbẹ́ ńlá ni mi gbogbo wọn kàn ń ṣe ìlara mi lásán ni mo dẹ̀ mọ̀ pé mi ni màá padà borí gbogbo wọn. lóòótọ́ ni gbogbo àwọn tó ṣe lára ẹ̀ gbogbo ọ̀nà ọ̀nà ti padà jọ́ lọ́wọ́ pé torí pé nínú ìtẹ̀síwájú nínú ìwádìí mi wọ́n jẹ́ kó yé mi wípé ẹlẹ́gbẹ́ ńlá ni ẹ́ àkàndá èèyàn dẹ̀ ni ẹ́ bọ́lọ̀ ń ṣe dá ẹ nínú kádàrá ẹ tó bá jẹ́ láwùjọ rẹ nínú ẹbí gbogbo bí kíbi tó bá ti ń ṣe lára ẹ ìwọ ló máa máa borí wọn fún díẹ̀ yìí ó yẹ kó mọ̀ pé mi fúnra mi náà mọ̀ nǹkan kan mo fẹ́ kó ro kó tiẹ̀ dáríjì mi Yọ̀mádé please torí tọ́ lọ́rùn. ètí dáríjì ẹ. ẹni tọ́lẹ̀ wọn bá bá. I'm happy. Mari. Yes, baby. Close your eyes. You're my day. Yes, baby. With your Mari. Wow! I can't believe this. Yes! Yes! Oh, <laughs> ṣe kò tún dúró bínúbínú kọ́ máa bínú o ẹlẹ́gbẹ́ ńlá pẹ̀gànpẹ̀gàn kọ́ máa pẹ̀gàn lọ́wọ́ ẹlẹ́gbẹ́ ńlá wọ́n fẹ́ mọ bó ṣe ń dowó bó ṣe ń dọ́là òhà ẹlẹ́gbẹ́ ńlá wọ́n fẹ́ mọ̀ di àbájọ ni. wọ́n lè mọ̀ dí àbájọ. ìyá ni wọ́n máa wò ó lẹ́yìn ẹyẹ. ìyá ni wọ́n máa wò ó ẹlẹ́gbẹ́ ńlá arágbó jìjì fìrí èsì sílẹ̀gbẹ́ ìrókò ẹlẹgbẹ́ ńlá. ooo oh no ara gbójijì fi èsì sílẹ̀gbẹ́ irú.